family meeting <laughs> oh, eh, wọ́n ní eh, ọmọ wọn ló dé ìbẹ̀jù ìbẹ̀jù lẹ́kì bẹ́ẹ̀ ni ìkan ń so ewé ìkan ń so èyàn kan ń so àlárí bàbá aṣọ ṣùgbọ́n bàbá bàbá wa wá láti ibì kan yẹn ní arábì ní arókúta yọ̀gbẹ́ mo ti nípa ẹni tùrù hmm. ó ti jẹ́ pé òkúta làwa rí táwa jọ <laughs> àwọn ò rí atm káyọ̀ èwo lárókúta yọ̀ ẹ̀yin náà lè change ẹ̀ fúnra yẹn. kakọ̀ jí làárọ̀ kakọ̀ rókúta ah òkúta rè é. sọmọ <laughs> abẹ́kúta ni sọmọ <laughs> abẹ́kúta ni kárí pé ọmọ abẹ́kúta ni mo bá sọ pé kẹ́kù gbàbẹ̀ mm-hmm. torí abẹ́kúta òkúta náà abẹ́ olúmọ owó dẹ̀ wà yẹn náà. ará abẹ́òkúta mo fẹ́ sọ ará abẹ́òkúta náà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ kún àpọ́nlé mi o lápọ́n iná mi o ẹ̀yin lẹ ṣeun jù. Ah ìbéèrè wa àkọ́kọ́ Kofi Dagboru Kofi Dagboru Kofi Dagboru kí ni orúkọ yín gangan fúnra yín lẹ́ẹ̀fẹ̀ nu ara yín sọ eh. àti pé ta bá ń sọ̀rọ̀ nípa adẹ́rìn-pòṣónú tá a gan ni adẹ́rìn-pòṣónú kí ni ẹ̀rín tá à ń dápa òṣónú. ẹ <laughs> eh, ní ọdún tá a bí wa ní ìsìn ìgbà tán máa kọ sátífíkẹ́ẹ̀tì bíbí wa ìjọ hmm. tèmi máa rí Súlèmọ́nà Àyìndé. Hmm. ẹgbọ́n náà tóbi. <laughs> Sulemona Àyìndé hmm. ní orúkọ tó kọ́kọ́ kọ síbẹ̀ Sulemona tí wọ́n tó wá parí ẹ̀ sí Emmanuel àti Kofi hmm. apá kan fámìlì wa mùsùlùmí apá kan hmm. kiriyó torí náà gbogbo orúkọ mi wọ́n kàn da gbogbo ẹ̀ pọ̀ Sulaimon Àyìndé Kofi Emmanuel nítorí pé kí ni mọ́mì wa ìdòwú dáàdì wa ìdòwú àwọn méjì tó máa ń ṣeré ńgbà tó máa kékeré wọn sake sake sódà fún wa plan pé Sulaimon Àyìndé Kofi Emmanuel sake ọkọ̀ mú wọn ah, gbogbo ẹ̀ náà ló kú wà lórúkọ mi ẹ fúnra yín lè máa jọ ìyẹn eh, papọ̀. mo kàn lo brain yẹn náà ni hmm. eh, bọ̀gbà tá a bá fi dàgbà akọ̀ mú Kofi kó lè jẹ́ kí iṣẹ́ wa yá torí mi ò lè hmm. ní ẹ eh, i'm the comedian of the day my name is Emmanuel ah ṣọ́ọ̀ṣì wo lẹ́yìn tí wà ni i'm the comedian of the day Sulaimon ah, ah, mọ́ọ̀sì wo lẹ́yìn tí wà wa wò sùsù kí ni ah, i'm the comedian of the day Àyìndé fújì lẹ́fẹ́ fi ṣe comedy <laughs> so wọ́n kó fún yẹn ó kárí everybody ó kárí Africa hmm. ó kárí àgbáyé eh, ó dẹ̀ lọ déédéé ká dẹ̀ tó hmm. jáde sẹ́nu iṣẹ́ náà Wàsíù Àyìndé ti bá wa ṣe introduction ní pẹrẹ o àkófíà hmm. nẹ́ẹ́nẹ́ gbogbo àti ó kọ̀ jẹ́ kí gbogbo ẹ̀ wọlé síra wọn láti secondary school hmm. táwọn tèmi bá ti rí àkófí kófí kófí ṣùgbọ́n gbàtà wa ń gbòòrò nídìí iṣẹ́ táwọn èèyàn wá ń rí gbogbo ẹ̀yà tá a fi ń hàn ní hmm. dàgúrù fi wọbẹ̀ torí àwa nìkan la rí pé à ń ṣe ní déédéé lọ́rọ̀ pé ká ṣe àwàdà ká ṣe orin ká ṣe drama ká ṣe mm. tíátà gbogbo ẹ̀dá la ní award nínú ẹ̀ ibi tí dàgúrò ti yọ ni ẹnìkan ló wò sùn sọ àyà egbò ẹ ṣé o ẹ mm. dynamite ẹ ṣé o mm. ibi tí Kofi Dàgúrò ti jẹyọ nìyẹn àti pé nítorí pé kí ni nígbà táwọn èèyàn bá ń porúkọ mi wọ́n máa ń dàrú ẹlòmíà wò mí sùn sọ ní Kofi Emmanuel Idowu, <laughs> Kofi Noel Idowu, Kofi Idowu fuel wọ́n ṣàyìn mọ́ ẹ wá <laughs> ẹ ṣe kí ni Kofi Idowu Noel ni ṣùgbọ́n tí ó bá ń dàrú jù ẹ kàn fi covid mm. àgùrù sí ká wa ok everybody mm-hmm. wà happy. kọ́ máa fu ẹ láti inú ẹ. ẹ̀dẹ̀ ni pé ẹni èwo ni ti adẹ́rìn pòṣónú. bẹ́ẹ̀ni ta ni adẹ́rìn pòṣónú. èmi náà ni àti kékeré ni a ti rí pé a máa ń ṣe àsè hmm. ìjẹ̀bú ni mo ti kàwé nígbà yẹn tí bá ti ń ṣe wọ́n ràn ẹ má dá lóhùn àṣírò ń bọ̀ aláṣírò ń wà. <laughs> ibẹ̀ ni gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ sí máa bọ̀ díẹ̀díẹ̀ títí di pé hmm. ìgbà táwa dé school ní University of Lagos ta hmm. ní ká lọ kẹ́kọ̀ọ́ chemistry hmm. làwọn ọ̀rẹ́ mi kan wò mí sọ̀rọ̀ pé ah, ìwọ ọ̀gbẹ́ni yóò gbádùn àgbo ẹ̀kú kan <laughs> gbogbo wọn ràn wọn tó ń ṣe ah, lọ darapọ̀ mọ́ àwọn kan tó yẹ pé àwọn náà máa ń ṣe tíátà kó lè jíńjà rẹ̀ kó lè mọ bó ṣe máa pọn pọn wù kí ní dáadáa ìyẹn mo fi join theatre fifty ibẹ̀ ṣá ni gbogbo ẹ ti bẹ̀rẹ̀ láti school. Hmm. kí n tó parí skul gbà yẹn mo ti bẹ̀rẹ̀ sí ń ṣe àwàdà yẹn seriously mo ti fi ń jẹun hmm. ìgbà máa fi ṣe tán gọta ní ká wá lọ sáàbù ìyá wa wùwà sòsòsò lọ́dún owó ti ah, wọlé ọ̀rẹ́ dé kí ló ń lọ sáàbù fi ṣèbí mọ́tò rè ilé rè kí ló hmm. tún kù àdúpẹ́ fọlọ́run. ẹ ti ń ti kékeré ẹ ti ń ti kékeré àti iléèwé pawó. bẹ́ẹ̀ ni àti iye tù àwọn ọmọge wa máa ranjú ké kó ah, fi kó. àánú àṣìbẹ́ o àfi ká má tiẹ̀ ní nígbàgede tá a wà ní ìsìnká sọ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí yan obìnrin kan gbà yẹn pé lọ́rẹ̀ẹ́ pé ẹni tí máa fẹ́ rí tí mo mú lọ báyà mi lé pé ẹni tí mo fẹ́ fẹ́ rí nǹkan tó fàjà wa ni pé ó ní gbogbo ìgbà lóòrèkóòrè ìdí iṣẹ́ sani máa ń wà mí ò ń wálé hmm. ló ṣe nípò òun ò ṣe mọ́ ìyá mi wò pé òun ò gbọ́rọ̀ ẹ̀ <laughs> ilé ìtọ́kùnrin yìí jíjà tó ń takun pé kóun lè dèèyàn lọ́la ìwọ sọ pé tó gbogbo kì í wálé ó ń ṣe hmm. tíátà lójoojúmọ́ mi ò ráyè obìnrin mi ò ráyè obìnrin iṣẹ́ yẹn ṣáà nù iṣẹ́ yẹn ṣáà nù ṣé mo ti dẹnu fífẹ́ kan ẹni àtijọ́ tí mo ti mọ̀ ẹ́ mo ti wá bẹ̀rẹ̀ pé mo fẹ́ fẹ́. ó fi dàgbé kò tí ì lè tó mi mo ti tọ̀ mo ń ah, clear tó ó tọ́ ni ah. ó sì ń clear ni bóyá ó ní nǹkan mi ta ni kẹ fẹ́ sọ báyìí. Mm, ṣé wàá lá álọ́mù. <laughs> <laughs> alọ́mà tọ̀sán wẹ́wẹ́ tó bá dàpọ̀. ẹ fi taratara nífẹ̀ẹ́ sí obìnrin. ẹ nù n tó sọ ni pé ngbà yẹn tí mo ti ń rí change díẹ̀ díẹ̀ mm. àwọn obìnrin ń ranjú ta ló ráyè ngbà yẹn ó lè lọ́ọ́ kà. àmọ́ ngbà yẹn lọ́tọ́ bá ti sọ pé a kò fi wọn èmi gan ó dà wo adakẹ ẹ lọ wo ẹ lọ wo Instagram princess ẹ rí picture ọgbà tí gbogbo wa wà kékeré èmi òun yọ mm. gbogbo àtẹ bá rí pákó ojú mi gbà ẹ mọ̀ pé obìnrin kankan ò rí mi àmọ́ kò sí pákó lójú sí táìsì láàrin ìkẹ́ wọ́n ti rin yín sí àbí wọ́n ti rin wọ́n ti ẹ̀ máa ń pé. Ah, kan tó wá rí mi ìyàwó ti délé ń rìn. orúkọ ti fẹ́ dánwọ́ lọ́nà ah, ah, gbogbo ọ̀nà. Koffi Daguru ẹ sọ̀rọ̀ pé òkè ìgbà tí Daguru tó wọ orúkọ yín ni pé ẹ ti gba àwọn àmì lọ́lọ́kọ̀ òjọ̀ kan dẹ̀ àwọn èèyàn wò pé no ẹni yìí ó dúró re nínú iṣẹ́ náà ṣókè máa fẹ́ kẹ́ bá wa sọ ipa tí kéèyàn máa gbàmì ẹ̀yẹ tó máa tẹ̀ ń kó ah. nínú ayé àwọn olùmọ̀ọ́ká wa lọ́lọ́kan òjọ̀kan kó tẹ̀ ṣe àwọn mm. olùmọ̀ọ́ká náà nìkan náà ń gbà mí ẹ̀yẹ nípa tí gbígbà tí ó máa ń kó nínú ayé àwọn èèyàn. Ah, ní tèmi o ká má parọ́ o nígbà míì tó máa ń pè mí pé kí n wá gba àwọn àmì ẹ̀yẹ yìí máa ń sá nítorí pé kí ni ojoojúmọ́ tí n bá jí mo fẹ́ ṣe ohun tuntun mi ò fẹ́ ṣe hmm. bẹ́ẹ̀ pé bóyá mo ti ṣe é là hmm. máa ń fẹ́ jí pé à bẹ̀rẹ̀ ni ìgbà mi gan àwọn tó ń bọ̀ lẹ́yìn mi àwọn boys kéékèèké tó bá rí mi ń ṣò wọ́n máa ń kanra ń gbà mí pé ẹ̀gbọ́n yìí tó dé nísìnyí wọ́n máa perform bẹ́ẹ̀ kó ṣe bẹ̀rẹ̀ hmm. bẹ́ẹ̀ mi ṣe máa ń ríra mi nìyẹn ṣùgbọ́n ó yẹ kí a máa pọ́nra wa lé ní tòótọ́ téèyàn bá ń ṣe déédéé kan máa pọ́n lé hmm. òun ló máa ń jẹ́ kéèyàn tún ṣe dáadáa jù bẹ́ẹ̀ then àwọn tí wọ́n ń wo ẹni tí wọ́n ń pọ́n lé yẹn àwọn náà máa fẹ́ ṣe kí ni àwọn náà máa fẹ́ ṣe dé ipò tí wọ́n máa fi lè pọ́n àwọn náà lè òun ló ń hmm. jẹ́ kí gbogbo a máa ṣe déédéé ká máa ṣe dáadáa torí náà ó dáa kó máa fáwọn èèyàn ní àmì ẹ̀yẹ pé à ó ṣe dáadáa o àgbóríyìn fún ẹ o kò lè ṣe jù bẹ́ẹ̀ lọ o hmm. ṣùgbọ́n nígbà míì ó máa ń sọ ẹlòmíì dọ̀lẹ hmm. nígbà míì ó máa ń jẹ́ kí orí ẹlòmíì wú kọjá ààyè hmm. pé àfẹ́mi àfẹ́mi nígbà míì kò kí ń jẹ́ kẹ́lòmíì nítẹ̀ lọ́rùn pé ibi báyìí là ń ba dé ká mọ̀ sí pé ó ti tó báyìí ṣùgbọ́n tó pé ó ti gba àmì ẹ̀yẹ yẹn ara máa lé eré tí ò yẹ kó lé kó ṣáà máa dé pé òun nìkan ṣá òun nìkan ṣá ni mo ṣe máa ń fara máa ń sún sẹ́yìn nígbà mi tí wọ́n bá ti ní wá gba àmì ẹ̀yẹ ẹ má wọrí kò need tó bá dẹ̀ ti kúnlé tó ti pọ̀ jù bẹ́ẹ̀ kí làwọn ọmọ fẹ́ lé hmm. nígbà táwọn ọmọ bá kọ̀ jíjọ́ kọ́tọ́kọ̀ wo gbogbo ẹ̀ kí làwọn fẹ́ lé bàbá yìí ti lé gbogbo bàbá yìí ti lé ìgbà kan mo tiẹ̀ kó gbẹ mo kó dànù ní assistant mi ló lọ kó ẹ̀gbọ́n ẹbí kí ló ń jẹ ìyá kó sórí láti rí báyìí hmm. mo ní kò need ìjọ ojoojúmọ́ ti bá jí ti bá ń rìn máa fi pé àmọ́ ti débẹ̀ ṣùgbọ́n mi ò tí ì débẹ̀ mo mọ ibi tí mò ń lọ hmm. tàbá pé six la máa ṣẹ̀mọ̀ pa àti débi tá à ń lọ adẹ̀ṣẹ̀ pé forty àṣẹfẹ hmm. bẹ̀rẹ̀ eh, so life begins at forty náà sọ àwọn náà sọ. <laughs> no no you see life begins at twenty ni twenty ni ayé ti bẹ̀rẹ̀ àwọn tó ń ṣera wọn ní báṣubàṣu ni wọ́n bẹ̀rẹ̀ twenty èmi ṣe bẹ̀rẹ̀ báyìí ni gbogbo kofi tẹ̀ mọ̀ tẹ́lẹ̀ èmi ṣe bẹ̀rẹ̀ ni ẹ máa àbọ̀bọ̀ ah, mo mọ̀ èyí ti pé kí wọ́n wá ní gbogbo rábà tó ṣe mo ṣe bẹ̀rẹ̀ ni o gbogbo àwọn bọ́ọ̀sì náà pé ah, mo ṣe bẹ̀rẹ̀ ni kárí àṣẹ bẹ̀rẹ̀ báyìí